والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وأنا الحديث عن أبو محمد صلى الله عليه وسلم يعني إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها حديثي اجاب بواتك شاملة النبي صلى الله عليه وسلم أني الله ومن تيوالي لن لون nítorí كل باب bá ẹni tó bá fi ọ̀sán ṣe ọ̀wá tó sì máa ń tẹ́wọ́ rẹ̀ lọ́sàn ó lè bá àgbà tó tó bá ẹni tó fòrò ṣe ọ̀wá ọ̀wá òun yẹ ṣe bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ tó ràn yọ gba ibi títí máa wọ̀ adéfìí ń ṣe àlàyé ìkẹ́ ńlá àánú ńlá èyí gbọ́ ẹlẹ́dàá tó ní fáwọn ẹrú ẹ̀ lóòótọ́ ń lọ dáná ń lọ dálẹ̀ fẹ́nà àbí àwọn ẹ̀sìn ti síwájú títí la àmìlà ẹ̀nà jahannama min al-jinnati wan nasi ajma'in mo bóra ipe wọn kún iná jahannama pẹ̀lú àwọn àjànú àtàwọn èèyàn lápapọ̀ ṣùgbọ́n lóyún ẹlẹ́dàá wá fẹ́ ọ wọ́n tó jẹ́ mùsùlùmí ọ̀fẹ́ ọ̀fẹ́ pé kò rà ìjánná yìí wọ̀. Ẹjí sì máa ń kọjú náà kéèyàn orí èrè ńlá yìí jẹ kò sí nǹkan kan ní ìjọ ẹ̀ṣẹ̀ lọ. Nítorí pé nítorí wà lábẹ́ ẹ̀ṣẹ̀ ó pé gbà ó pẹ́ gbẹ̀rún ẹ̀ṣẹ̀ ní máa ń kọjú náà kéèyàn ọjọ́ máa lè bẹ̀rẹ̀. Kò sì sí nǹkan kan tó lè wọlé ẹ̀ṣẹ̀ dànù bí kéèyàn tú bá lọ sọ́dọ̀ Allah. Watubu ila Allahi jami'an. أيها المؤمنون لعلكم تفلحون olúwa ní ẹtúgbà lọ sọ́dọ̀ Allah gbogbo yín lápapọ̀ yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ̀lé bá sóríire àìtúbà ní kọdínà kéèyàn sóríire ẹ̀ṣẹ̀ ní jẹ́ kéèyàn ọ̀rọ̀ àlùjáná wọ̀ olúwa wá ṣe ìkẹ́ ńlá yìí fún wa ojoojúmọ́ ayé gbogbo àkókò kò tó túbà kò ṣe déédéé. ọba kolo atẹ́wọ́ náà ni ẹ̀yin tẹ forúsẹ Allah ọtẹ́wọ́ rẹ̀ lọ́sàn ìní ẹtùbà òun ọgbà ẹ̀yin tẹ fọsẹsẹ Allah ó tún tẹ́wọ́ rẹ̀ lóru ìní ẹtùbà òun ọgbà Allahu akbar eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní làákàyè ó yẹ kó lo àǹfààní ńlá yìí à ń bẹ láyé agbádùn a lè ìgbà náà gan gan gan gan lọ ẹ̀ka tó bá kìí ṣe ìgbà tí èèyàn bá ti rí kẹ́mi ti dé kò góńgò òun lọ ní ó wà kó tù dá kò ní tù màmá nínú ẹgbà wa tí alimam Muslim àtàwọn míì gbé jáde ó wá ń bẹ̀ fún anabi sallallahu alaihi wasallam sọ ìfẹ́ inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir. ọlọ́run máa gba ìtúbà ẹnìkọ̀ọ̀kan yín lókun ìgbà tí ẹ̀mí rẹ̀ ọ̀bá tí ì dé gbogbo ẹ̀mí bá ti dé gbogbo ó ti parí nù à ń bẹ láyé agbádùn ìgbà náà ló lè ẹ máa pé ọ̀kan nínú àárẹ̀ tí máa ń ṣe ọmọ èèyàn òun náà gbogbo tí wọn bá ń bá a sọ ń gbọ́ gbogbo tí wọn bá ń bá a sọ tó bá jọrọ bànújẹ́ ẹ kà lójú rẹ fọkàn rẹ báyìí tó bá jọrọ dùnú ẹ kà lójú rẹ pé nù rẹ dùn kọdọ tún lè máa ṣe kún rẹ àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní jáde náà gbogbo títí tẹ bá gbé lọ láyé òní lè dọrọ padà ọdà tí nǹkan tó ń retí nù kó tó tú bá èèyàn ń bẹ láyé ń jẹun ṣe gbogbo ẹ orí ọ̀fọ̀ ẹ̀dọ̀gbọ́n àmọ́rọ̀ jáde má gbọ́dọ̀ lẹ́yìn tó fẹ́ túbà ìrẹ̀ ń gbà tó gbádùn kò lágbára láti sẹ̀ ṣègùn rẹ̀ ń ṣe wán wán wán wán gbaná ni kò túbà o nínú nǹkan tí máa ń tán mi ìyá jẹ nínú nǹkan orí pé egun òun le ọjọ́ orí òun ò tí ì lọ títí tó máa da aláṣà pé ìgbà òwúrọ̀ làwọn wà ọjọ́ alẹ́ tàdéhùn táwọn nípa àwọn oṣù bá wọ àtìta ni wọ àtìta lẹ́jọ́ tàdéhùn tó bá yẹ pé ìgbà òwúrọ̀ lọ bá wà tọmọ bọ́sàn kàn bọ̀ ìgbà òwúrọ̀ la wà tó wí yẹn tọmọ bí lè oṣù bọ̀ ìlú àlùkò ọlọ́mọdé tó kálukú ń lọ kẹsì máa wọ ẹ̀ka jẹ́ nítorí pọ́nmi ọ̀fẹ́ kú ọ̀rọ̀ wa dàbí ẹni tó di ilẹ̀ mú ni ilẹ̀ yìí nìsí èèyàn lè bí mú òfo lọ́gbà mú bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa nítorí pàfẹ́ kú ẹni tí ń sọ pé gbòòwúrọ̀ ló ń wà ó ẹ bá wo kàlẹ́ndà ẹ̀rí kó ti pọ́ máa dọ́tọ̀ ọdún ilẹ̀ sì tẹ̀sẹ̀ máa nì níjó wa lọ sàn pà níjó lọ sàn pà nítorí kò fẹ́ kú eléyìí túmọ̀ sí wípé ààrọ́nú òjìká túbá torókítà bá wọ ẹgbẹ́ wa á rí i pé nínú ilé ayé táwa wà yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tá a mà pa jọ ṣèwé wọn ò sí láyé má yóò ṣe kí wọn kú wà wọn ò sí láyé má pátápátá ẹni tó jù wá lọ tá a mà tẹ́sí gbogbo àwọn ẹni tó ti pa rí wa wọ́n jágbàlagbà tí máa ń ṣàánú wa àti tí máa ń rá wa ń kò ọ̀pọ̀lọpọ̀ àrí wọn má àwọn ọmọ tẹ́sí lẹ́yìn wa àìmọye ló ti kú ṣé àwọn wà mà bẹ láéláé àní bẹ láéláé torí ẹ ṣàánú orí ara rẹ ìṣẹ lómi wọn ni kò ṣàánú nígbà tán ni kò túbà ṣàánú orí ara rẹ wọn ọ̀nà tó torí ara rẹ tó fi là tó fi ní ṣègbè torí tí yẹn bá ti lọ àyè àti padà ṣàtúnṣe kò sí má torí ẹ ọmọ ẹsẹ tọọsẹ ọmọ ẹsẹ tọọsẹ ọmọ aràn tọọdá ọmọ aràn tọọdá gbogbo gbà ahọ́n rẹ jọ lẹ̀ púpọ̀ ń tọrọ وسئ توبة رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم أبي الله عز وجل قفواني أتي توبة قل ولد أقوس التواب على دعوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك